saw Ashiwaju, we had gone before you got to University of Ibadan. You see this boy. we, we entered the university in 1953. It happened that, you see, you have opened our eyes. And I wish I could take you to my church because the bishop, the provost, certain things you want to do, they say you are a pagan. I'm one of those. I want the masquerades to come out every year. No, no, no. It's culture. You see, from what he said, I went, I told you, I went in 1967 to Salvador Bahia. for a cocoa conference. And I went to the market, the ordinary market. And somebody, I look around like this. So, so I went to the. Ah, ṣé nàìjíríà ni rárá o ara ah wọ́n náà professor láṣẹbì kan who happens to be from Kudeti? tí ń kọ́ àwọn ní ìrọ̀lẹ́ ó bá ṣí kínní draw ó kàn ní tébù kan báyìí lọ́jà ni o ó bá mú wèé ara ìwé tí wọ́n fi ń kọ́ wa ni ǹjẹ́ ẹ̀rí ti fa abọ́dẹ̀rìn bẹ́ẹ̀ ah mo ní bàbá bàbá mi abọ́dẹ̀rìn mi now not only ni wọ́n ń sọ Yorùbá nírọ̀lẹ́ wọ́n mú mi lọ Camporera nígbà wà ń kékeré 1940s kò sí sátidé tí wọn ò jágbà ní Màpó ọ̀la sátidé wọn ò jágbà ní Salvador ní sátidé tí ń bọ̀ yìí every Saturday wọ́n á lọ sí ibẹ̀ wọ́n dá agbo báyìí eléyìí ò ṣe dáadáa èmi ẹ wọ ṣe mi ò àbò orí lọ́rùn mi rí mi ò wọṣọ ìbò kankan so ìgbà tí wọ́n mú mi lọ tá fẹ́ wọlé are there anybody who doesn't speak Yoruba here wọ́n ní wọ́n á sanwó ah wọ́n ní èèyàn wa lélẹ̀ mi ò san kankan a bá lọ jókòó ṣé ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ n tán pè ní wrestling ẹnìkan ó bọ̀ ságbo àti dúdú o àti funfun o tó bá bọ́ ságbo ẹnìkan wá challenge tán bá bẹ̀rẹ̀ sí jà tó bá là á ẹ̀ẹ̀mẹ́ta ló ń láti là o hmm. tó bá ti là á èèyàn ó kó wọn ó patẹ́wọ́ wọn ó patẹ́wọ́ ẹlòmíì ó tún bọ́ bẹ́ẹ̀ ṣó ti yẹ yín sátidé sátidé lọ́la ìṣẹ́ wọn ó jagbà ǹjẹ́ rí i wọn kàn jẹun ń mọ̀ pọ̀ mọ́ number two kò sí nǹkan tí wọ́n ṣe ìbá ṣe gọ́vnà nǹkan kan wọ́n ò jẹ gàrí abẹ́ẹ̀kọ́ ah. now ìgbà tí mo dé Rio mo sọ fún ẹ mo lọ ní Copacabana beach mo bá rí Délé Akadre the ambassador of Nigeria ah Délé kí ló ń ṣe mí ó ní kí lèmi náà ń ṣe mí ó lóun ni ambassador ah ok o mo dẹ̀ ti sọ fún ẹ as a digression torí pé mi wọṣọ èbó ah, wọ́n tiẹ̀ ní pátì kan rọ̀lẹ́ ṣé máa wá àwọn wá gbé mi lábàá lọ mo wá gbádà mi ó wọ ó dress báyìí <laughs> ṣe rí ti débẹ̀ the British ambassador oh hello Mr. ambassador ah this is the man ngbà tá a tún dé kiri gbogbo wọn èmi ni hello Mr. ah ó nìyí o mo ní délé sórí pé wo la kọ̀wé mi. àwọn wọ́n rò yí pé ńgbà tó jẹ́ ambassador láti wọṣọ nàìjíríà àbí kò yé ni wọ́n bá sọ fún mi pé lọ́la o wọ́n á ṣe Yemọja ṣé ẹ mọ̀ pé òkòkò Yemọja ń tẹ̀ lè gbàbẹ̀ àbí òye yín ṣé ẹ mọ̀ pé láyé ìjọ́un wọ́n ṣe Yemọja ń gbogbo wọn bá gbé lọ sókun nǹkan ní tí mò ń sọ mo wá pé Brazilian friend mi everywhere ló ń bá mi lọ ló mú lọ Salvador kankan ah kí ló dé tó jẹ́ pé ń jẹ̀gbà kí ló dé tẹ̀sí ah ó lóòótọ́ ẹ̀ tí ì rí nǹkan ṣó mọ̀ pé a máa padà sí Salvador a ń láti lọ rí àwọn ìjà olóòṣà la bá débẹ̀ wọ́n wọṣọ funfun bá a ṣe ń ṣe ń bí táwọn tó bá jọkùnrin wọn dirun báyìí bí ẹni tẹ́ pè ní chief priest ó wà níwájú ẹ bomi wẹ̀ ẹ you know yorùbá náà fi ń ṣe service o so máa bí wọ́n pé ah, ah, kí ló dé tó jẹ́ pé ẹ̀ ń gbogbo eléyìí ṣé ẹ̀sìn yín nìyí wọ́n ní catholic làwọn ah, mo ní kíni mo ní kí ló wá dé tẹ́ wá ń ṣe gbogbo àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn pé gbogbo wa o catholic ni wa but àgbègún àjàgbà a ṣe Yemọja ṣé àmọ̀ pé ní Brazil wọ́n ti sọ Yemọja di national holiday everybody celebrates you see what i'm trying to say here we are killing our culture torí pé kíni wọ́n á sọ pé téèyàn bá jẹ́ eh, christian ló bá jẹ́ musa ah kíni jẹ́lẹ́gún mo ní wọ́n gbé no you understand what i'm saying we we must not let our culture die. So, like you said, Alakija, be from Salvador ni. Ferreira, Santos, Santos dájọ́ one class. Ṣé bó mọ̀ Brazilian quarters lẹ́kọ̀ọ́ gbogbo wọn Salvador wọn ti wá. Ṣó ti yẹ Oge Alakija ó sì he's about eighty years old. He's from Salvador. So ti yẹ ẹni tí ah, of course. Where is Chiyan? <laughs> Are you Brazilian too? I am beginning to plagiarize. So nǹkan tí mo fẹ́ sọ fún wọn especially àwọn ọ̀dọ́ wa ni pé ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà tó ti yé yín ẹ má jẹ́ kí àṣà Yorùbá kó kú torí pé kíni ìkíní mi ò fẹ́ gba àsìkò yín púpọ̀ o nígbà tí mo sọ pé mi ò wọ aṣọ èbó òní yìí nígbà wà ní yunifásitì wọ́n sọ pé club méjì sigma club social circle mo bá join social circle wọ́n bá ní wọn ó ṣe dínà mo bá wọ gbádà wọ́n ní ò lè wọlé báyìí mo lórí ẹ̀ ò dáa ṣé tí bàbá ẹ̀ ń wọ̀ nìyí èmi nìkan ni fi ṣe exception agbádá mi mò ń wọ̀ mi ò ní táì títí dòní mi ò ní mi ò ní tíráṣà okùn mo fi di eléyìí o tó ti yé now number two èmi ni the first African qualified African tó ṣiṣẹ́ ní Cocoa Research Institute nineteen sixty three February one I was the first person with PhD with everything mo débẹ̀ èbó ni gbogbo wọn now some funny tricks they play Me ò tiẹ̀ fẹ́ sọ yẹn apart from the fact that they cut my salary by twenty-seven percent hoping that I won't accept and I accepted so kí ló ṣẹlẹ̀ mo bá wọ bùbá mi mo lọ sí lab mo lọ sí ọ́fíìsì mo ṣe kí n ah Mr. Kenton bá pè mí after one month ọ̀gá pápátá dókítà rẹ we have a dress code here how come you are dressed like this mo ní sir you are not well dressed ó wò mí báyìí pé kí n lọkùnrin yìí ń sọ yìí ọ̀gá pápátá mo bá ní sir let us go out it was january so mo kó rúmú gan mo ní when we go out tó dìbí rẹ̀ mo ní you will need fire brigade to cool you down so ìgbà tó sá sọ tó sọ tó sọ tó bá sọ pé máa wọṣọ rẹ o ṣùgbọ́n. don't infect others mo wá pé gbogbo èèyàn pé ẹ máa dress bí mi kò sẹ́ni tí ó punish nítorí ẹnìkan kan ò lè punish me, you understand me huh? they started to wear whatever they are shikin kankan ẹnìkan kan ò punish ẹnìkan torí àwọn kan sọ pé ha, ah, báńkà ń láti kẹ̀sí nonsense ṣé banka not ń wọ suit àbí kò yé ok tèmi báyọ̀ ló jókòó yìí wọ́n nígbà tó dé lónìí àwọn ò mọ́mọ́ torí pé kò suit mo ní ó ṣẹ̀ṣẹ̀ dress dáadáa ni. now in tí I wà ní diplomatic corps i was deputy head so Jacques Diouf oh doctor uh, are you busy oh, you want to see me ó yes mo ah, oh no no no i'm coming there we were on the same uh, eh, UN scale we were directors in UN then ló bá dé ah you see we have to lay good examples. for the staff to round ọ̀gá pákátá mo ní yes about what ó ní ah, i'm not well dressed ah àbí nǹkan kọ lù ọ in the whole place everybody put the president's picture with suit talbot tí wọ́n pa i put talbot on ìrìn àgbádá ó lọ ló fákàǹtì wọ́n bá sọ di chief wọ́n bá gbé agbádá fún wọ́n bá ya fọ́tò lèmi gbé bẹ́ẹ̀ mo ní Jacques is the president not well dressed ah only that is different mo ní what is different you should be ashamed of yourself you are from Senegal our people copy your bubu they do this they do this you have good dress you are wearing rubbish you are more French than the French from that day Doof started to wear agbada you understand what I'm saying in other words If you go to Kakanfo now, don't you see the people serving? They are in, in eh, Nigerian dress. Tell you Obama say Nigerian tailor yóò you máa tà dáadáa. Àbí da. yẹn yóò tún kọ́ ọmọ tí yóò tún máa ṣiṣẹ́. Ẹsẹ̀ fẹ́ máa wọ ṣẹ́ẹ̀ tẹ́tẹ́ but n Montreal, that is all. This time September, August 28, eight I left Cuba. Àbí kò yẹn ṣe rí gbogbo ntẹ̀yìn ń pè lóòṣà kan náà sì ń ṣe wọ́n sì ń sọ Yorùbá ní Cuba ó rántí pé ńgbà tí mo sọ pé wọ́n máa give some example mo ní he will give Brazil and Cuba tẹ́ bá lọ sí Saint Lucia ní Caribbean Barbados gbogbo ẹ̀ kò síbi tí mi ò ti dé eh, Saint Martin eh, Saint Thomas ti hurricane Irma destroy ọlọ́run ló ní kí n kàn kó òun bẹ́ẹ̀ gbogbo bi ibi mo sùn nǹkan kan the ninety five percent wiped out by that hurricane but n tí mò ń sọ ni pé á yà yín lẹ́nu kí ni wọ́n ń wò ń bẹ̀ ṣe rí fídíò Yorùbá place tẹ́ ń ṣe yẹn ibẹ̀ ló ti ń tà jù ibẹ̀ ló ti ń tà jù níbi àti à ń fèbó àní ti ra ti Yorùbá o ṣe n tí mò sọ yẹ ah, ah. even the cruise ship The lady said ah ngbo ragbada you are from Nigeria mo ní yes Only my father watches your Yoruba thing every day that he doesn't want to see anything only Yoruba àwọn tá ń ṣe báyẹn kí ló wá mú àwa tá a wà ń lé tá a sọ pé nǹkan wa ò tún dáa mọ́ torí pé kí ni ẹ̀kọ́ tèmi kọ́ púpọ̀ nínú gbogbo tá à ń ṣe nìyẹn èèyàn tó wá láti Brazil tó sì mọ oríkì ilé rẹ̀ àbí kò yẹ nínú gbogbo tẹ́ ẹ wà bí tá moríkì lé yín àbí kò yẹ torí pé kí ni wọ́n á máa sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ o you see even tẹ́ bá dé school ẹ gbọ́dọ̀ sọ Yorùbá finally nǹkan tí mo fẹ́ sọ debate kan ti ń lọ tipẹ́tipẹ́ wípé àwọn ọmọ wa ò sọ Yorùbá mọ́ tó bá jẹ́ pé òun wá sí of course you are a permanent fixture in the Authors Forum of University Press and you make fantastic contributions. Ayo Bangboshe, Professor Ayo, Emeritus Professor, Ayo gave lecture last year. In the written kini èmi ló kọ́kọ́ sọ ń pẹ́ pé dókítà rẹ every time ló ń tẹnu mọ́ àwọn ọmọ kéékèèké people ẹ̀yin obìnrin of children uh, bearing age ń gbé bá bímọ come go ọmọ òtí ẹ̀ gbọ́ kò gbọ́ nǹkan kan o ó dẹ̀ ní yá àyá tí ò sọ èbó tí ò ní lè bá sọ̀rọ̀ ó sì ní ó ní tó lè kọ́ you understand me so ni mo wá sọ fún ọ pé à ẹ jọ o ẹ ń borí ọmọ ìjẹni nígbà táwa bẹ̀rẹ̀ léèwé ṣebí Yorùbá lásán ni wọ́n sọ Yorùbá lásán ni wọ́n sọ first two years ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi Silvanus Eguche kòbókòbó Yorùbá ni ni wọ́n fi ń kọ́ gbogbo èèyàn in other words ìyá ni ó kọ ọmọ rẹ̀ ní yorùbá láti jó bá ti bí. learn a foreign language better. aha if you know the original language you are right. so n tí mò ń try láti sọ ni pé a sọ pé come go so ìgbà tá a ṣe autos forum tá a pe akínwùmí ìṣọ̀lá mo ní yorùbá ni kò fi ṣe ah àwọn kan kọ́ sọ pé tí ò gbọ́ yorùbá tí ò bá gbọ́ kó bọ́ ta <laughs> ó ṣe ṣẹ́rí. aha nígbà kan fẹ́ wọ ibẹ̀ báyìí professor in the university come here come here o n pe ọmọ rẹ̀ àǹtí àìbónú ìwọ ti wa o ni yorùbá lòun ló wá pe pé come ló wá pe go àwọn ní kò gbọ́ yorùbá ọmọ kékeré kan ó ń sáré káàkiri ní kàkànfò ṣó ti yẹ. kankan pe wa ẹ má mo gbé ọmọ o sọ pé láyè sí ọ lè pe gbọmọgbọmọ <laughs> mo bá pe ìyá rẹ pé wa o má sọ̀rọ̀ pé à ń lọ fọmọ ẹ ṣe nǹkan kan o in the big hall o mo rò pé òwà ń jọ yẹn mo bá sọ pé mo rí nǹkan kan o ìyá the professor the small kid four years old mo mú wá mo nígbà wà ń kéke tíṣà òbí wa pé igi kan wà o ọdẹ lọ sóko ẹyẹ mẹ́wàá wà lórí rẹ̀ ló bá tàbọn gbà ló bá pàtàn mo bá bi pòfẹ́sọ̀ mélòó ló kù kò tiẹ̀ hesitate nine sórí sórí bó ti sọ nine ọmọ kékeré yẹn ah. Mama, ẹ mọ̀ pa yòókù ti sá lọ ní. ṣebí ẹ tí yóò tètè tọ́lọ̀ ní òpá ló pa kò sí kankan bẹ́ẹ̀. you see tẹ́ ẹ̀ bá kọ́ wọn ní mother tongue yín wọn lè ronú jinlẹ̀. ṣé tí mo sọ yẹn finally mo ní personal example my daughter was born She is now fifty eight she was born in Michigan you understand gbogbo ìgbà wà ń bẹ o kò gbọ́ good morning kò gbọ́ kọ́ọ̀n kò gbọ́ yorùbá nìkan là ń sọ sí you understand me? ó wá lọ sí queen school bí o tí ó ti yẹ ní tí mò ń sọ hmm. ìgbà tó débí tó lọ sí mary way kinní kan ló bá dé pé bàbá wọ́n ní orí bad ah, mo ní sọ fún ọ pé orí wọn ò dáa <laughs> torí ibẹ̀ ló ti kọ́kọ́ gbọ́ ti jẹ́ bad torí yorùbá nìkan ló ń sọ. all right of course she did extremely well you understand what i'm saying my grandson ó ti béèrè pé ẹni tó kọ poem ńkọ́ ah, mo lọ́mọ ẹ̀ tẹ̀ ti jáde from Columbia University ayọ̀ uh-huh. now you see my son at the age of fourteen wrote poem. I give you a copy. What that small boy said that time are still relevant in Nigeria today. So, the, so of course, he had so much money because the book sold so well. Torí there was a time I was coming from Chicago. Àbúrò mi Olúwabọ́dẹ̀rìn ó fún mi flat. Ah, mo bá fẹ́ wole mi ò lè wọlé. Ah, mo fẹ́ wọ. Nígbà tó yá lẹ́nìkan bá jáde, ó di ayọ̀. Ah! he was fourteen plus kí ló wá débi ó ní àmọ́ holiday sórí owó tó rí mi ìwé ó wá sórí ṣé tí mo sọ yẹ but tí mo fẹ́ sọ ni pé is married to a Japanese ni mo fi fẹ́ kọ́ àwọn èèyàn àwọn obìnrin wa so kí ló wá ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ ní ẹjọ́ o tá a bá bímọ o àwọ̀ ẹ̀ sọ èbó o àìsọ èdè elédè o Japanese nìkan là ń sọ o so àwọn ọmọ yìí torí pé wọ́n wà l'Amẹ́ríkà ọdún mẹ́rin tí wọ́n bá fi bẹ̀rẹ̀ nǹkan kan náà wọ́n máa sọ Japanese so wọ́n bá bí Ayọ̀kúnlé tó wá wà nù mọ́tò pẹ̀lú wọn ó ti ní eh, rẹ́kọ̀dù Japanese wọ́n máa sọ orí báyìí náà sẹ́yìn ok japanese nìkan ló ń sọ nígbà tó tó five and a half years wọ́n ti wá bí another one hmm. that one was one and a half years old so ló bá di pé ayọ̀kúnlé ti ń lọ sí kindergarten so tí wàá gbọ́ go come ó mọ fóònù ó mọ fóònù dáyà one kankan ló bá dáyà mi good morning grandpa àmọ́ ní yes ayọ̀kúnlé how are you. Did you sleep well? I said, I slept well. This, that. Where is your brother? Ah, hold on. You speak to him. Brother, it's one and a half. Oh. ní bá ń sọ o ní bá ń sọ o ní bá ń sọ o nígbà tí japanese nìkan ní sọ o èmi ò sì gbọ́ nǹkan so ìgbà tó yá ọmọ bá bínú pé ah, kí ló mú bàbá tí ò dáhùn ló bá gbé e fún Ayọ̀kúnlé padà ah mo ní what's happening o my brother say you don't know anything. o ma n tey mo so lori iyare uda o di oda say peri kaka ah ebi ikaka because o lo n biyi pe well o n biyi pe 8 years o kaka o ni so o maso kwee ya ma kaka o mo ni ayokule no say so ego lo tori you don't know the meaning of mori iyare uda o ṣe ní mò sọ yẹn all right I have their photographs here if you want to be prefect you have to be one of the first top five both of them were head of school in Canada they have passed out in Columbia University lawyer in nkankan wọn ò gbé èbó kankan tẹ́lẹ̀ o but that basic foundation then were the people winning the prizes in the uh, eh, kini so n tí mò ń sọ pé ẹjọ́ torí Ọlọ́run ẹ má fi èbó kọ́ ọmọ yín èdè tẹ́ ẹ bá ń sọ ni a wá lè ronú jinlẹ̀ ṣe o torí kí wọ́n sọ pé ha, ah, tí wọn ò fi sọ e, yóò bá parẹ́ o nígbà tí ọmọ kéékèèké ò bá sọ nǹkan kan mọ́ tánà bá tún bímọ ìyẹn náà ò tún ní sọ nǹkan so kì í ṣe skul lọ kọ́ nǹkan o ṣe o. ẹ ṣe